aláròye máa wí o. a kò lè dí àwọn tó fẹ́ gbé orò jáde lọ́wọ́ wọ́n lẹ́tọ̀ọ́ sí i lábẹ́ òfin ìjọba ìpínlẹ̀ èkó ló sọ bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó ti láwọn kò lọ́wọ́ nínú orò táwọn oníṣẹ̀ṣe kan fẹ́ ṣe nílùú èkó bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní gbogbo ẹlẹ́sìn pátá ló lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè yìí àti ìpínlẹ̀ èkó láti ṣe ohun tí wọ́n bá fẹ́ níwọ̀n ìgbà tí kò bá ti ní ṣe ìdíwọ́ àti ìdènà fáwọn aráàlú ìpínlẹ̀ Èkó ọjọ́ kìíní sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún yìí ni àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ǹbáyé kan nílùú Èkó láwọn máa gbé orò èyí tí ọ̀pọ̀ aráàlú gbàgbọ́ pé ọ̀nà láti tako ìwọ́de ìta gbangba táwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Èkó fẹ́ ṣe ni nítorí pé ọjọ́ táwọn ẹlẹ́sìn àbáláyé náà fọjọ́ orò wọn sí ni àwọn ọ̀dọ́ láwọn fẹ́ bẹ̀rẹ̀ ìwọ́de ìfẹ̀hónúhàn wọn olùdámọ̀ràn gómìnà nípa ètò ìròyìn nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni gbóyèga akọ́sílẹ̀ tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé ìjọba ìpínlẹ̀ èkó fààyè gba gbogbo ẹ̀sìn bẹ́ẹ̀ ni kò sí ẹ̀sìn kan tó ga ju ìkejì lọ níwájú ìjọba kálukú ló lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè yìí àti tìpínlẹ̀ èkó láti ṣe ẹ̀sìn yòówù tó bá wọ́n níwọ̀n ìgbà tí wọn kò bá ti ní dí àlàáfíà ẹnikẹ́ni lọ́wọ́ ó kò sẹ́nìkan tó ń béèrè lọ́wọ́ ìjọba báwọn ẹlẹ́sìn mùsùlùmí àti onígbàgbọ́ bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn wọn fún ìdí èyí kò yẹ káwọn aráàlú fajúro báwọn ẹlẹ́sìn ìṣẹ̀ǹbáyé náà bá láwọn fẹ́ ṣètò orò wọn láàrin ìlú gẹ́gẹ́ bí wọ́n ṣe ti kéde rẹ̀ báyìí ó ní ìjọba ìpínlẹ̀ èkó kò lọ́wọ́ nínú báwọn ẹlẹ́sìn méjèèjì ṣe ń ṣe ẹ̀sìn wọn o fún ìdí èyí ìjọba ìpínlẹ̀ èkó kò mọ̀ nípa báwọn ẹlẹ́sìn ìṣẹ̀ǹbáyé ṣe fẹ́ ṣètò orò wọn láàrin ìlú èkó báyìí àwọn aráàlú tí wọ́n fẹ́ ṣèwọ́de ìta gbangba láti fẹ̀hónúhàn lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè yìí láti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló rí fáwọn ẹlẹ́sìn ìṣẹ̀ǹbáyé náà láti ṣètò orò wọn lásìkò tí wọ́n bá nífẹ̀ẹ́ sí i kókó ibẹ̀ ni pé kò sẹ́nìkan tó gbọ́dọ̀ dí ẹnìkejì rẹ̀ lọ́wọ́ lásìkò tí kálukú wọn bá ń ṣètò wọn lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ èkó kò ní í fààyè gba irú ohun aburú tó ṣẹlẹ̀ lásìkò ìwọ́de ẹ̀ ń sà lọ́dún 2020 lẹ́yìn táwọn jàǹdùkú kan fi ba ìlú jẹ́ ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún yìí ni àwọn èèyàn orílẹ̀-èdè yìí láwọn máa ṣe ìwọ́de ìta gbangba láti fẹ̀hónú hàn lórí bí ọ̀rọ̀ ajé ṣe bàjẹ́ tí gbogbo ọjà sì gbówó lórí ọ̀pọ̀ èèyàn ló ti bu ẹnu àtẹ́ lu àwọn oníṣẹ̀ṣe tí wọ́n láwọn fẹ́ gbé orò jáde pé ó ní ọwọ́ kan àbòsí nínú pẹ̀lú bó ṣe jẹ́ pé ọjọ́ tí wọ́n fi ìwọ́de sí làwọn náà fi ọjọ́ tí wọ́n máa gbé orò wọn jáde sí bẹ́ẹ̀ làwọn míì ní ojú ayé níjọba ìpínlẹ̀ Èkó ń ṣe wọn kò sì lè sọ pé àwọn kò mọ̀ nípa ohun tí àwọn olóró fẹ́ ṣe yìí nítorí irú ìṣẹ̀lẹ̀ yìí kan náà ló ṣẹlẹ̀ lásìkò ìdìbò gómìnà tó kọjá níbi tí wọ́n ti lo àwọn olóró yìí kan náà láti kéde pé kí àwọn èèyàn má jáde síta. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.